employer Badmus on the line? Let your client meet me up at the office. Mr. Mitab, your wife is around now, yeah? Uh, okay. We meet with the Chinese tomorrow, okay? Bye. grant indefinite stay. Really? Eh? Oh my God! Thank you, God. Oluwoseo, Oluwoseo, thank you, my baby. Thank you, Oluwoseo. Can I have a look? A little too enough for now. We don't mind any care. Thank you, God. That's wonderful. Oluwoseo. Look at magic. Hey, eh, Thank God. So now that you confirm for me um, Shaba Pashiku, 700 pounds balance ẹ̀fọ́ mi. Ìyẹn ò sínú problem o. Ṣé bá ti ṣe kí n rẹ̀ san olókùn yẹn? Nǹkan kan lẹ́kan máa ṣe fún mi ń sìn. Báwo lẹ ṣe fẹ́? Cash àbí báwo? Well, eh, máa fi Ekusa account mi náà ni. Ṣé mo torí àwọn tax returns? Okay, that's all right. First thing tomorrow in the morning, máa lọ sí bank, máa lọ sanwó yín. Okay, so tẹ bá ti sanwó tó bá ti reflect, ṣé máa fẹ́ kí n bá yín post ẹ̀ ní. No no no no no no no, má ṣe ọ̀nà àti post ẹ̀. Ah, kí ni mò ń ṣe? wọ́n ní kí lè bọ́ tí ò wa mi tẹ́yìn bá ti gba owó tẹ́yìn ti confam pé ti dé inú àkáǹtì ẹ̀yẹ kan pè mí lórí aago straight away máa dash máa dé sọ́fíìsì they ma pick it up. ok kò sí wa once again congratulations. Uh, Mr. Mr. Adekunle um, it's so unfortunate àwọn home office What if it's ní wọ́n ní pé wọ́n lè grant yín stay wọ́n lè ní pé wọ́n just seven days kẹ́ fi páàkì gbẹ̀rẹ̀ yín kẹ́ kẹ́ report sí two airport British Airways flight ló máa gbé yín lọlé. Dàpọ̀ Dàpọ̀. Bísí Adékúnlé. Dàpọ̀. Mr. Adekunle, ẹ̀yin ọmọ, ẹ̀rẹ̀ mo try again. Ah.

yẹ máa wá another solution ni ọ pátápátá ẹ̀dẹ̀ padà sílẹ̀. Mr. Mm-hmm. Adekunle, ṣé ọmọ òkè ṣá? Tọ́pọ̀ kí ló dé? Kí ló ti wá bọ̀tà bẹ́ẹ̀ Oh, toilet. Ah, mo dẹ̀ ah, wọ́n náà pé kàn bọ́tà bẹ́ẹ̀ just like that. Uh, uh Ṣé Mr. Adekunle, um, I like to take hard, no. You know, shall well effort to make, but I call she first app, uh, uh, application. You know, secondary appeal. So, well. Uh, sọ̀rọ̀ bóyá tún lè wá àkọ́ṣe sí i. já lọ. Ah. dàpọ̀ á ṣe báyìí. láìpẹ́ ọjọ́ ọlọ́run á ṣe ìyanu àmín bàbá mi á ṣe ìyanu àmín ológojú á ṣe ìlànà àmín jésù jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù kristi. ẹ jókòó. gẹ́gẹ́ bá a ṣe ń gbàdúrà lọ. ẹ̀mí ọlọ́run sọ fún mi pé gbogbo ìbéèrè yín ọlọ́run ti gbà. ní ìwé psalm psalm twenty four ẹsẹ̀ kínní ó ní olúwa ni ó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ oh, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ kò sọ wípé olúwa ló ní britain kò sọ pé olúwa ló ní nàìjíríà èèyàn kì í gbàwẹ̀ kó gbàdúrà kó má rí ìyanu ọlọ́run ṣé ń gbàdúrà dédé. bẹ́ẹ̀ ni ń gbàdúrà. ẹ ń gbàwẹ̀ dédé. àwọn gbà. Hello? Hello, Pastor? Yeah, Mr. Adékúnlé ló ń sọ̀rọ̀. Ẹ wo, wàhálà ti wà o. Problem, serious problem ti wà. Well, wọ́n ti ní ká kú òun lù. Bẹ́ẹ̀ni, ó surprise ẹ̀yin náà. <laughs> Ẹ wo nǹkan tèmi tiẹ̀ ṣe pè yín láti ìjọ ta ti ń wá sí church every wednesday every sunday là ń wá sí church ẹni ká gbàwẹ̀ agbàwẹ̀ now promise tẹ fún wa ni pé everything na wa okay kí ló ń ṣe kí ni. ṣé ẹ and everything na wa okay any there is light at the end of the tunnel pẹ̀lú gbogbo àdúrà wa pẹ̀lú gbogbo bá ṣe ń wá church every wednesday and so sunday kí ló já sínsìn wọ́n ní ká kó o lù wọ́n lọ fún wa ní seven days láti kó o lù. ọlọ́run má yẹ kọ́rọ̀ ọ̀yàn kó já sásán pẹ̀lú gbogbo àdúrà wa pẹ̀lú gbogbo àwẹ̀ tẹ́níkà gbà pẹ̀lú gbogbo bá ṣe ń wá sí church gbogbo ẹ̀ òun nìyí. ẹ wọ ní ọ̀lẹ́ ní sùúrù yẹn kí lẹ̀ ń promise wa fún kí lẹ̀ ń wé sí gbogbo time wa fún òun ló délé yìí sìn. ó láwọn fẹ́ gbàdúrà gbogbo àdúrà tá à ń gbà káàkiri náà ni abọ́ ẹ̀ ni. ẹ lọ pásítọ̀. Yeah. pensa. Tipo, a mí. A mí. A mí. Hum. Aí hum. Ayé máa le o. Hum. ọlọ́run iwájú ò ṣe é lọ bẹ́ẹ̀ lẹ́yìn ò ṣe é padà sí ládùúrú gbogbo ìyà tí mo ti jẹ ní ìlú ọjọ́ jíjẹ ọjọ́ àìríjẹ pẹ̀lú iṣẹ́ àṣekára pẹ̀lú iṣẹ́ ìdọ̀tí gbogbo ẹ̀ wá já sófo. Hello ọ̀rẹ́ Babadi Dàpọ̀ of London báwo ni. Hey, Alpha. Yeah, mo observe tea break me. ẹ afẹ́ fi jọyín náà nínú àwọn ṣẹ́gbẹ́ tí ọmọdé bá ń ṣiṣẹ́ déédéé ẹ̀kọ́ ní àsìkò sinmi àsìkò gbádùn tea break me ní àsìkò gbádùn mi. báwo ni ṣo ti lọ́bẹ̀. tí wọ́n ti parí níbi iṣẹ́ ìsinmi bá ti round up kẹ́kọ̀ọ́ mú ìmọ̀ àti ìyá mi ẹ̀dẹ̀ lọ. ṣé o máa pẹ́ náà. Dapò of London àbí kí ni Dapò of Jand <laughs> okay bro alright cheers. Maya yà bẹ́sẹ̀ àárín máa yà bẹ́sẹ̀ okay alright cheers. níbo ló ń lọ. ah mo fẹ́ sáré dé ọ̀dọ̀ àwọn ẹbí Dapò àwọn ẹbí dàpọ̀ títà dé ń dúró dé wá tí mọ́mí dúró dé wá ń patí ìwọ lọ sọ́dọ̀ àwọn ẹbí dàpọ̀ kan títà ń lọ torí ọlọ́run. ti gbàgbé lórí mi ò ní parọ́ tán ẹ̀ tí má ní kò tẹ̀ mí bàbá ńlá rọmọ pa fún ẹ̀. níjọ́ mẹ́ta yìí wọ́n tún wá lé ọmọ mi kúrò ní sukùl lórí ọ̀rọ̀ school fees náà iṣẹ́ ò lọ tó bá lè ràn mí lọ́wọ́ at least kí ọmọ mi tẹ̀ ṣì lọ síléèwé. bí èlò làwọn ń sọ. well his school fees is thirty k and àwọn nǹkan kéékèèké tí wọ́n tún ní lóúnjẹ sílé fún ìyàwó lówó like bóyá bíi fifty but whatever you can do abeg whatever you can do mo mind. màá fún ẹ lówó yẹn. ṣé nítorí ẹ̀ ló ṣe wáá fẹ́ mu Guinness ìwọ ló jẹ́ pé ìwọ ló kọ́ mi Guinness mu ó wá jókòó nítorí kò sówó. ó dáa a pẹ́ o. wá ń jà sí. tìjà kọ́ o. kásán. ẹ kásán. ẹ yọ ọ̀nkú lọ́wọ́ rí. ọ̀nkú òní. tó nílé. ọ̀nkú tó nílé. láti ọ̀dọ̀ Dàpọ̀. wọ́n ń sùn lọ́wọ́ bàbá ẹ jọ bá mi jẹ fún sí látọ̀dọ̀ dà. a ní wọ́n ń sùn lọ́wọ́ ṣé tí ń dùn ọ́ ni. bàbá ẹ jọ wọ́n ní ṣe slippers wọ́n ń sùn lọ́wọ́ ah! ṣé àmọ̀ tún máa slippers ni kéèyàn máa sùn. akọ̀fẹ́ sáré rí wọn ni a ti fẹ́. ẹ lè rí wọn báyẹn lè wọn. ẹ wo ẹ bẹ bẹ mi nu mọ́tò mi lè dúró mọ́ o. ọjà ọwọ́ wèrè ni sẹ́wẹ̀rẹ̀ sí ọ ni àbí wọ̀ lọ sẹ́wẹ̀ ọkọ̀ wèrè ni àbí ọkọ̀ wèrè ni kí ni sí ọ. dàpọ̀ ló rán mi sí wọn ó bá wọn sọ lórí fóònù ó dẹ̀ ní kí n wá. àṣewọ̀ ọmọ sẹ́kọ̀ ni alẹ́ yẹn ń sùn lọ́wọ́ sẹ́tí wọ́n bá ń sùn sí ọmọ rẹ lè jí ọ abẹ́lẹ̀ kan lè jí ọ lẹ́kí mọ́ bí ọ abẹ́ntẹ̀lẹ̀ ọmọ ẹ̀dọ̀ lásán aṣọ géètì ní ọ̀rọ̀ àlọ́ rí jí ọ̀gá rẹ̀ lẹ̀ iṣẹ́ slippers ó ń sùn. àwọn ọlọ́ni kí n wá. àbẹ́sọ̀dọ̀.

ṣé ẹsẹ̀ tí ẹ gé láti wá síbi kó wá béèrè. olóró mi sà ẹ lè lẹ́ẹ̀mọ́ mi. àtọ́lá ṣe kíní ìsìta fún òun náà wọ́n fẹ́ gbé baba dẹ́rẹ́ sika baba ẹ má ti. dẹ́rẹ́ ẹ màá rà sùn ẹ tí màá rà sùn wọ́n bọ̀ ń dùn ẹ kí sọ wọn fi ọwọ́ lẹ. dáàdi ẹ bá jáde sọ̀rọ̀. ajá ẹ one kilo baba ẹ gbó ẹgbẹ́ kìnìyàn jáde síta. Ah. èmi lọ́jà ọ̀yà ìta. ṣé dàpọ̀ ló máa wá máa ṣàkóso fún òkú olú yìí. ọ̀wẹ̀ sábàdì ọ̀rẹ́ wa wọlé ẹ wá kó sẹ́jọ́ wọlé kò sọ́jọ́ kékeré ní ìwò. àtọ̀dá ṣé ká bára wa sọ̀tọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni bọ́dì lásán ló ní òní jù òun kò fúyẹ́ ìwọ kọ́nà ta kán yẹn. má wà ní àwẹ̀ àwẹ̀ tààrẹ láwẹ̀ dà. wọ́n gbà rẹ̀ ní orí ẹ láàárọ̀ pẹ̀lú búrẹ́dì àtẹ̀wọ̀n. ṣé láàárọ̀ lọ́wọ́ àárọ̀ ni mo kánú. ó fi ẹ kánú bẹ́ẹ̀ ọlọ́kọ̀ọ́. kí ló wọ́n ní kí n. Eh. ṣé o ṣú ọ̀ṣà ok màá pè é níta màá pè é níta rọlẹ̀ tọ́jà ok. okay. Hello sir. Dàpọ̀ ló ń sọ̀rọ̀ sir. Láti London. Ẹ mọ́rì. Ọmọ yín ọmọ yín Dàpọ̀ ni sir. Èmi náà mọ̀ pé Dàpọ̀ ni. Ṣé o sì? Àti eh, for the past two weeks ni mo ti ń pè yín mi ò mi ò get through ni mo ṣe ní kí ọ̀rẹ́ mi kan kó wá sọ́dọ̀ yín kó wá bá mi check ilé mi out sir. Ṣé o ti wá sir? Ó wọlé mi stupidly mo dẹ̀ ní kó dá padà síta stupidly pẹ̀lú ó sọ fún mi pé òun wá síbẹ̀ pé wọ́n ti géètì. ẹ jẹ́ kó ń wọlé nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó kàn ṣáà ń sọ mọ́. ṣé ẹ wò pé bóyá wrong place ló lọ so ẹ rí. kí ló dé sáà mi ni kó wá wo ilé mi sá. kó wá wo. ẹ mo ní kó wá check ilé mi out ni. gbọ́dọ̀ dàpọ̀ ilé wo ló tiẹ̀ ń tẹnumọ́ tó ń tẹnumọ́ ìgbọ̀n náà. ilé wo ló ń tẹnumọ́ yìí ẹ́ ṣé o máa ń gbàgbé wípé èmi kíní. mo tọ́ ẹ dàgbà ni. ẹ ń gbà tó bá tó mi láti kékeré kan ìyẹn ní kẹ gbalé lọ́wọ́ mi ni. tí bá gbalé nílé lọ́wọ́ ẹ kó ṣe yẹn pọ̀ jù. tí bá gbalé lọ́wọ́ ẹ o bá wá bí gbàjáre. ẹ sì ṣàgbọ́gbọ́ owó tí mo fi ránṣẹ́ sí yín kẹ mi fi kọ́lé ńkọ́. for the past two years mo ti kó ránṣẹ́ sí yín kẹ bí bá mi kọ́lé. ẹ jẹ́ sọ fún mi pé ilé ti yín ni. kí mi ṣe tán tí mo náwó tí mo jìṣẹ́ jìyà lé ẹ lórí tí mo bá gbà lé ẹ gan ìwé ni bàbàrà tó wà nù yẹn. wọ́n ṣe irú ẹ̀sà o. wọ́n ṣe o. ṣùgbọ́n tó bá wá rí pé ó ka ẹ̀ lára tẹ́ ẹ kọ̀ létí kó máa bọ̀ nàìjíríà kó wá gbà lọ. ee mo mo ń bá yín mo ń bá yín. hello hello. Ah. Hey, mo dáhùn irú kí leléyìí ìtìjú ńlá gbáà ní ilé ìwọ ọlọ́run wá kọ́ mi mọ̀ ṣe wá fi ọ̀nà hàn mí. baby. How is it? Fine. Yeah, baby. We finished work early. So I thought I'd come and see you. Yeah? Mm -hmm. I've been busy in the office, you know. Mm, how's it going? Cool. Have you eaten? Not yet. You haven't eaten? Yeah. Okay, what I'm gonna do, I'm gonna go make some soup, I'm gonna make stew, your best varieties. And I'm sure the one that's in the freezer's run out. No, no, I still have. I got a little more. Okay. It's not enough. <laughs> okay? No. Okay. Mm, I don't want you to work too hard, okay? Okay, baby. Okay. Mm. Alright then. Okay, I'll be off now, yeah? Yeah, baby. Don't work too hard. dàpọ̀ kí ló ń ṣe tó mi kọlẹ̀ mọ̀yọ́ tó mọ̀ nǹkan ojú kù. sori after gbogbo nǹkan tá a ti jọ sọ mo ti conclude pé ká máa fi gbàwé ni. This is the game plan. Màá sọ fún wípé sísítà mi ló jẹ. Ọmọ ìyá, ọmọ bàbá làwa méjèèjì. So I'm a brother to you as well. That is the only way. Má jẹ́ And I'm sure life will be much easier for àwa méjèèjì. Because he ìrìnàjò wa máa gbé. Now, tá a bá ti ṣe wedding tán, tí mo ti gbàwé tí mo fẹ́ gbà, màá divorce straight away. Èmi àti ẹ̀ a máa rí Life will have jẹ́ máa carry on. You understand? That is the game plan. Dàpọ̀ ọ̀rọ̀ ló sọ kalẹ̀ yìí o tó bá jẹ́ pé plan tó fẹ́ ṣe yìí òun ló máa jẹ́ ká gbàwé kémi àti ẹ ní ìgbé ayọ̀ nílùú yìí ó ti di ṣíṣe àmọ́ jẹ́ ìsọ kínní kan àpò tójú bá yẹjú má jẹ́ kóhun yẹ o. Thank you very much. person the same luggage ah, ṣé ní àjà ni ẹ wọn kọ́ ni mo rí ní the other side of the station. ẹni tí ó fún mi invitation tí mo wá bá mo ti pè látàárọ̀ the phone was going to voice message. ok fún mi ní nọ́mbà ni ẹ bóyá kò fẹ́ ní ẹ̀yìn náà ìlú ìlú bóyá kò fẹ́ gbé nọ́mbà o oh seven eight. o oh seven eight. yes six one six. yeah. o oh eight. yeah. nine three. ah àtẹ̀kọ́ ni mo wẹ̀ ti dúró sí hello hello kí ló ń bọ̀ mr tunde ṣé mr tunde ni mo bá sọ̀rọ̀ èèyàn kan wà stranded níbí ó dàbí pé ó dé láti airport ní àárọ̀ ìyàwó sọ̀rọ̀ ó dẹ̀ ti ń lọ káàkiri ó tẹ̀mí ti ti mo rí ní fúnbù. ọ̀la ọ̀la ó lóun ọ̀la ó ní ọmọ àti bẹ́ẹ̀ni. yes ó wà stranded síbí yìí ẹ̀ ẹ̀ hold on fún ẹ̀ hold on. ẹ̀ lóògùn bẹ́ẹ̀ni sà ẹ mo ti pe nọ́mbà yẹn látàárọ̀ mo ti fún bùtì ó kàn lọ ẹ ashley ashley ló ń gbé látà bẹ́ẹ̀ ni yẹ mo wà ní ẹsẹ àbúlò kan ìta yìí sorry kiss ọdí sorry kiss telephone booth tó wà bẹ́ẹ̀ yẹ ọ̀rà ọ̀rà máa gbé bẹ́ẹ̀ dèyí ọ̀rà ẹ ṣe sà èmi ìdàgbàsókè pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ take care. OMG. Oh my gosh. Mommy and daddy are coming from Jamaica with Aww. my brother and my sister. His parents are coming from Nigeria. Mm -hmm. We've still got to go back to Nigeria or Ghana. What for? To do like a traditional marriage thing. What's that? I haven't got a clue. He tried to explain it to me, but I still didn't get it. Mm. I think the parents meet each other or something. Well, they can meet each other when they come down here. Yeah, yeah. I know. But, anyway. Mm -hmm listen, The Hen Night, I was thinking. What have you got planned? Superhero theme. I want to be Wonder Woman. I'm gonna wear this short red pants with that boochie. Hi Tracy. Oh Maya, you alright darling? How are you? I didn't see you there. Meet my friend Laura. She's been a mate all my life. Mm -hmm. How are you mm-hmm. babe? Yep, yep, yep. I was just telling her everything about, you know, your parents coming from Nigeria and my parents coming from Jamaica and everything. Mm. Okay. You know okay, no problem. Right. Anyway, let me leave you to it. But all right then. Bye. See you in a bit. Yeah, so, yeah. you know. Do you know what colour you're going to wear? White? I'm a virgin. Mm, listen, honey, you should be wearing black. <laughs> you know how that goes, <laughs> Ah, yes, hello. My name is Brian Stevens from the UK Border Agency. Hello, Lawrence. Uh, we're looking for Mr. and Mrs. Adi Kunli. Do you know where they are, please? No, I don't know where they are. And who are you, please? Adito Kumba Olasheni is my name. What's your relationship with them, please? They used to be my tenant. So, are uh, you the landlord? I am the landlord. I own this property. Two months ago, I came back from work and they've packed away from the property. And ever since then, I've not heard from them. Okay, and so since it was two months since you last saw them, yeah. how long were they staying with you for, please? They've been with me for two years. Okay. And um, all of a sudden, they just packed out. And you don't know where they've gone at all? No. So, to the best of my knowledge, no. Uh, have they given you any forwarding address? No that puzzles? No. Okay, and you don't know where they've gone at all? No, I don't. Okay, if you hear from yeah. please, there's my contact details. Yeah. Then uh, give us a call and then yeah. we'll uh, follow you up. Um, I'll do that if I have any information for you. Uh, we'll look forward to hearing from you if you hear something. Thank you very much. Thank you very much. You're welcome. expect rárá ah, ni. Ah, alákóbá làwọn pípù yẹ díẹ̀ ló kó wọ́n fẹ́ kó bá mi tọ́. báwo lẹ ṣe ṣe báwo ló ṣe ṣẹlẹ̀. bàbá ẹ̀mí sùn wọ́n máa ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. mi ò fẹ́ gbẹ́lá ìkọ̀kan lẹ́nu ẹ̀ kò sí ọ̀rọ̀ kankan lẹ́nu ẹ̀ sàrẹ́ ẹ fẹ́ kó bá mi ni. bàbá kì ẹ máa ṣe nǹkan kan fún mi nìsín ẹ bá mi wo bí abébèdì yẹn àwọn dọ́kúmẹ̀ntì alifẹ́ àti báńkọ́lé kan wà níbi abébèdì yẹn. ṣàìdòdò òun kọ́ alifẹ́ àti báńkọ́lé sínú mi ah, èèyàn burúkú mà ẹ ṣàbà mi kó ẹ bá mi kó. advice ti máa yá ẹ ṣàyẹ̀dì ó ní pé kó o má wulẹ̀ wálé yìí mọ́ rárá má wálé lálẹ́ yìí o. èmi gan-an tiẹ̀ wà ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta èmi gan-an tiẹ̀ wà. oh okay. bye. àbẹ́ẹ̀ ní nǹkan láì ṣá àwọn kí ní máa burú lẹ́dàkẹ́ kí ni mo fẹ́ ṣèyàn lóore kó dẹ̀ fẹ́ fi bí ṣú mi jẹ́jẹ́ mi ni mo máa dúró síbi ìkẹ́ ẹ̀. alákòóbá òṣì èmi kò fi ẹ̀gbẹ́lẹ̀ ẹ mọ́. thank you food Moya. That was really, really nice. Mm. really enjoyed it. Christian. Yeah, babe. Did you read about Steve Lawrence's case this morning? Yeah, I saw it this morning on the news. I mean, I'm just glad justice is served, honestly. Now, who says there's no justice in this country? Huh? Very true. I'm just, I'm just happy. This country is the most tolerant country in the whole world. Seriously. Mm. Yeah perfect for the black community. Mm. Everybody is happy. You know, see all the blacks, they're just happy. This guy was killed by two white people. Sure. No, five. Yeah, five, but mm -hmm. two got caught. Mm -hmm. And they gave them 15 years each. That is justice. It's served now? Yeah, that is justice. But it took 18 years. But what's more important is justice is served. Yeah. Yeah. For a black man. Very true. That's that's that's a record. Very true. Maya. Yeah. You're right there? Yeah, I'm fine. Maya, you're okay. Do you know about the story we're talking about? Of course, yeah. I read it in the in the Sun the other day. Yeah. What do you think? Um, I just feel sorry for the parents. You know, after all these years. Where's where's where's he from anyway, Steve Lawrence? Well, he's from well, his parents are from Jamaica, and okay. they came over to start a life just like any black family tries to better their life. And they just waste his life. Ìbàdí mo bá mi ṣeré ìbàdí aràn ẹlẹ́yinjú ẹ̀jẹ̀ àdùnmáradán wá bá mi ṣeré eré kún jọ̀wọ́. so mo ṣe ọ̀rẹ́ mi tó ah, ti kó gbẹrù ẹ ṣá. mo ti mú jákẹ́ẹ̀tì mi nìkan náà mo mú àti báàgì mi. torí mi ní fẹ́ kán dẹrù ẹ sínú ilé mi. Ah, mo ti kó gbogbo ẹ̀rọ mi ọ. bí bá ṣe ń sọ̀rọ̀ èmi ò sọpọ́ọ̀tì gbogbo nǹkan tẹ̀ ń ṣe. Yẹ́misí mo ti sọ fún ẹ ah, ṣé sì ni mo máa ní mo fẹ́ back out ni kò possible mo máa rojú náà ni mo ti èmi tí mo ti rojú bọ̀ látijọ́ ìdí ẹni tó bọ̀ rojú. o try ẹ o báńkì gbóhùn àti ọkọ ẹ nínú ilé lẹ́jọ́ ọlọ́jọ́ ń ṣe nǹkan nìwọ dẹ wà ń bẹ nínú ilé. kí ni mo fẹ́ ṣe. mi ò lè gbà o mi ò lè gbà mi ò dẹ fọwọ́ sí i ṣé lórí ìwé yìí náà. Hmm, ok tí àbá ló jà mọ́ ń bọ̀ láti fẹ́ rí kò sí bá ṣe máa rí ìwé bẹ́ẹ̀ so ó bẹ́tà kí n ní sùúrù gbogbo tóun bá ti ṣe tiẹ̀ tó ti ṣe nǹkan tóun máa ṣe máa ti dàgbà padà á ló máa fẹ́ra wọn. èmi ò trust àwọn ọjà mú iye ṣá o tíjà mú yorùbá ṣèwé fún yín kan. Mm. aláṣẹ tó bá mọ bó ṣe lọ́ọ̀dà pọ̀ ah, hmm, ìfẹ́ tó ní sídàpọ̀ sídàpọ̀ àtẹnìkì fún báyìí ó máa ṣe fún mi. Hmm. nítorí ẹ̀ ni mo ṣe mọ̀ ọ́n kọ́míṣẹ́ sọ fún pé màá ṣe àlẹ́ ìtàn ti lọ rẹ́gísírì náà sọ kọ́ pé iṣẹ́ wọlé ló kù náà o máa ṣe kò sí wàhálà ń bẹ̀. tó bá ti èmi èmi tèmi ní pé èmi ò fọwọ́ sí ìtọ́jú ẹ bá ti rí bẹ̀ èmi ò fọwọ́ sí o. ẹ túbọ̀ ojú jàre ọ̀rẹ́ mi anyway màá máa pẹ́ létà. ó dàbọ̀ ọ̀rẹ́ mi. torí mo nídà ti lọ ṣe ìtúbọ̀ parí irun yìí. mo ti ṣetán mi mo fẹ́ jáde. out baby. You're my one and only city. You're the sweetest thing I've ever seen. You love me, Papa. You're my one and only baby. This time out in me, honey. Your soul is liar, baby. This time me, honey. You want me, my love, baby. This time out in me, honey. Basically mo yọ. Ẹ ká sọ̀rọ̀. Báwo ni my darling? Ah, ah. Ó máa ṣe tírátíra kẹ̀, ibo ló ti ń bọ̀? Mo lọ mo ní kí n ni. That's <laughs> nice. mo júwe fún ẹ lọ Lucia Market? Ibẹ̀ ni mo lọ, ẹ wò, ẹran wọn wọ́n fẹ́rẹ̀ lè ṣe àṣàṣà tí ó bá yẹ pé freezer kékeré ta ní mi. ni mo sọ fún ẹ ibi táwa ná nìyẹn ẹlẹgbẹmẹgbẹ lẹbù làwa bẹ <laughs> anyway irú ọbẹ̀ wo làwọn fẹsẹ̀ báyìí. ọjà ata ni ó ní kí n ṣe kí wọ́n á fi ẹ̀fọ́ díẹ̀ kí n lẹ́gbẹ̀ẹ́. ó possible kó jẹ́ pé o máa ní grand rice nílé àbí iyán. ìwọ pando ni mo ní iyán. oníyán. mo ní pando. àbú mọ nǹkan te fẹ́ fi jẹ ọbẹ̀ tẹ fẹ́ ṣe é sìn. <laughs> wọ́n tó lè kọ́ ọ̀rọ̀ abẹ́mi àrẹ́ǹdì iyán díẹ̀ ká fi bu ọwọ́ ìyàwó lọ́bẹ̀ <laughs> A àti ẹ wá wọrí màá bá yín ṣe. flat tébù wà bẹ́ẹ̀ kó dára ìwọ́n kọ́ra kó sórí tébù tiẹ̀. máa di ewu àgbẹ̀sí pọ́blẹ̀ ẹ má pẹ́ o. ọ̀rọ̀ kò ṣe kó dùn ọ́ àtàwọn ah. báwọ̀ ẹ̀ ṣe rí lọ́bẹ̀. me. Jeez, it's freezing. It's absolutely cold, isn't oh, it, babe? Jeez, God. speaking of which, how is Dapo? He's alright. Talking about Dapo, I'm going to give him a call to come home early. Okay, okay. give me then. one minute, babe. Go on then. baby. Yeah, I'm fine. Missing you. I want you to come home and warm me up. Yeah, of course. I love you too. Can't wait to see you, okay? Okay then. Bye. Okay, bye. Love you. See you at home then. Bye. Aww. Hello. Double. Oh, Dapper. Òtútù mú mi. Owó títọ́ ìtajà rí lẹ́yìn ìṣòro ìta. lọ pé wọ́n ní mo fẹ́ òde máa bọ̀ lé náà. a ní mo ti mo tí iná tí ò lọ. Oh. It's cool, it's cool. You got the whole hobby thing going on. And that when you were single, it's all good. Ah. And you know what? I hear Nigerian men are really good. <laughs> fantastic. They look he, after their women. I've not had a man like him You're before. really lucky. It's all good. It's all good. It's cool. But I'm happy for you, babe. I really am. Oh, come on, babe. bẹ́ẹ̀ tó bá máa ṣoore fún yàn èèyàn máa máa threat of the name. ó ti gbé mu. mo yàn ò fẹ́ gbọ́ láti ìbẹ̀rẹ̀ náà ojú káká ló fi ló fi ta. so easy ni so easy Okay, I, I change. I change Come o wá kí o wá ní ọ̀dà mi kí o kó o mo bẹ́ẹ̀ fọlọ́wọ́ ni. owó jẹ́ ká owó yẹn wọ́n máa lọ fi mú gbó ni mi ò trust wọn àwọn ọmọ àwọn boys. ẹja ni mi sàn. ẹja ni mi èkó. naija ni. bẹ́ẹ̀ni mo kàn ń dọ́gbọ́n sọ̀rọ̀ mi mo ti lọ ṣẹlí mọni tó bá tún di ìrọ̀lẹ́ nsìn màá tún lọ màá tún lọ ṣiṣẹ́ ìrọ̀lẹ́ mi. Ah, ọmọlúwàbí ní London ó ga ọ. ọmọ náà ní ah. ọgbọ́n ní London gbà sá ni. Thank you very much. Thank you. Spare change, please. Ọgbọ́n níbi ìgbà. Mo tọrọ ló sọ. sọ. Hello. Ìyá mọ́mì. Ṣé wàá okay? Yes ma. Ìyàwó ẹ̀ ń kọ́. Ó sì wá sóúnjẹ fún mi ní weekend tó kọjá yìí náà. Ẹ́ẹ̀ eh, ah that's nice. Ah bá mi kí. Eh, oh. When next ẹ bá tún máa dé sí Nàìjíríà, ẹ máa wá ṣèyàwó kó mú dání kẹtì lọ́kàn pé ẹ̀ ń bọ̀ wá ṣéyàwó. kò sí wàhálà mo ti gbọ́ wọn. gan náà ti ń prepare de yín mo ti sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi everybody ò ti ready. láìpẹ́ mà àwọn ṣéyàwó nílé. o ṣe ọkọ mi bye bye thank you bye. Please have a word with you. Yeah, sure. Sorry, now that me and your brother are married, could you mind using the other toilet? But oh, wait, wait. No, no, no, just for privacy, babe. One second, I'll be back. I'm quick, Quick. He's got to bathroom. Come here. ẹ jẹ́rìí mi mo sọ ọ̀rọ̀ burúkú fún ìyá láyà àwọn méjì ah, àwọn àti ta ni. <laughs> ẹ gbà mí o pékélé pékélé arúgbó jẹ gbèsè ọkọ lóyún sínú ìyàwó ẹ̀ bí síta wọ́n rí ojú ẹ bẹ́ẹ̀ ni wọ́n ṣe lè bẹ́ ṣerú yẹn tó bá jẹ́ èmi ni ní ojú ọkọ yín ń bẹ̀ ni màá ti lu ìyàwó yẹn ah, olúwa ọlọ́run o màá ti lù jù màá lù tí ah má fi hàn wọ́n pé mi ò ráyè òṣì ọmọ náà ni mí wọ́n ń dì mí mú tí bá jà lọ́wọ́ kò sí bàbá olúwa ẹ̀ sí tì má ti lù jù. àdàpọ̀ mọ̀ pé mi náà ń ṣe irun rírà àǹtí nǹkan tó dé lóní ká wá wo òun àǹtí ẹ wò ẹ jẹ́ ká fìgbẹ́lẹ̀ fàgbépo. ókè o ah, nǹkan tẹ́mi kàn mọ̀ ni pé ṣé kò kì í ṣe pé ó ń fi ẹ̀tọ́ ẹ̀dùn ẹ̀ ó ṣàti yí ẹ ọ̀ǹdìsúngbálájà lẹ́gbẹ̀ẹ́. òun náà jẹ́ ṣe irú ẹ̀ ah. ah, ṣẹ́rìsì nírú alẹ́ yìí mo ti ní èmi àti ẹ̀ lájọ lálẹ́ yìí tí o bá fẹ́ kí gbogbo ẹ̀ kó fọ́ká mm-hmm. ah, ó gbogbo bí ló máa ṣẹlẹ̀ tí o bá fún mi ṣe lálẹ́ ẹ sì jẹ́ kí n pè ẹ jẹ́ ìpè kí n tún rán létí torí hmm, ìyẹn ló máa fún mi lẹ́ excuse tí o ṣe kí ni. mo yọ sí kálí mo yọ. so rosta ni ìwọ àti ọkọ ẹ fẹ́ ríra sí àbí. <laughs> hello dear. Ah. báwo. Eh, eh, mo wa okay. Mm-hmm. No kò sí nǹkan kan. báwo lálẹ́. irọ́ irọ́ irọ́ irọ́ dàpọ̀ mi ì fẹ́ ní excuse lálẹ́ you. o irọ́ àtijọ́ sọ́tẹ́lẹ̀ o. ó ṣáà tí mo bó ṣe máa ń yọ mi ò kí ẹ o gbúdọ̀ yọ wá lálẹ́ mo ti gbọ́ <laughs> anyway má ti wẹ sexy underwear tí wọ́n ń láìkì má ti wọ̀. Mm-hmm. Ah. I love you. hey, eh, London lover. <laughs> so book appointment ni kí ọkọ ẹ to ṣàyè bẹ̀. anyway ṣá To bá ti ẹ̀ jẹ́ pé tẹ̀ ṣe appointment book On ti tọ́lọ̀ máa ṣe nǹkan tẹ̀fẹ́ fún yín ìyẹn náà dà but pé kó wá kí star wá kùn ẹ̀ kó wá gba second door lọ. má gbà fún wo. o lè jọ àti. kó má kó má jọ ẹ náà ní ah. ọmọ wo mo fẹ́ wọ twenty four hours. All right, Tracy. Hi, uh, baby. You okay? I'm okay. Really tired today. Oh, man. Come here. Ah. Let me help you me. Man. This work is so stressful. Come on, have a bit of drink. It's hard. Have a drink. Relax. Drink. Have a drink. A little bit more. No, no, no. It relaxes. Tracy, baby. no. No. I'm not trying to kill you here. Come on, just a bit more. No. Just a little bit. For me. Well, what's nothing. This is waiting for you to come home. Oh. kíní yẹn fún ẹ ni mi máa wọ fún ẹ lálẹ́. ṣe ìsọmọwọ kí ló dé tó ń fi fóònù disturb mi ni. Ah, mo ní bá ṣe lọ sọ. o mọ̀ pé tracy wà ń bẹ̀ yẹn ṣe sùúrù ah, o eh, mo yọ jẹ́ n sọ fún ẹ kò sẹ́jẹ̀ nǹkan lára mi ní ìwà yìí gbogbo orí mi ti gbẹ ọkàn orí mi báyìí ni mo kò sí nǹkan kan o jẹ́ n jẹ́wọ́ fún ẹ mi lè ṣe nǹkan kan lálẹ́ yìí. Ah, ó máa ṣe o máa ṣe máa ṣe máa ṣe hmm. lórí tẹ náà mo ìwọ gbogbo sẹ́ẹ̀sì kìíní mo ti sọ fún ẹ. gbogbo kìíní jàre kò gbẹ́sẹ̀ sọ̀rùn jàre kìíní. ọ̀pọ̀ tí ah, mo mi lè gbára lẹ́yìn. o fẹ́ pa mí ni ṣé ti bá kún sí máa ríwèé gbà ni mo ṣẹ̀ṣẹ̀ kan tó ń bẹ̀rẹ̀ sí ojú ní kí n bọ́ sí pé tó máa ṣe mí o fẹ́ pa mí ni bí mi lè ṣe nǹkan kan fara balẹ̀ kó ojú kò jẹ́ kó sùn. Ah! ilé ìsúnú burúkú ọmọ fẹ́ sùn náà mo jọ. yòmí lè parí. Kailan ba ang buka to luwewa? Sige. Oh. Oh. kí n kó sáré round up ni ah, mo máa rí ẹkẹ torí àkọ́ mì sára wa mì sára wa kí ló ṣẹlẹ̀. àǹtí mm-hmm. bákan náà ṣì ni o. èwo ń bẹ̀rù. ẹ lè believe pé ó ti tó ọjọ́ mẹ́ta tí Dàpọ̀ ti fọwọ́ kàn mí. ìṣe lẹ́yìn ìgbà tó complain fún mi yẹn náà kò tí ì sí ah. yàtọ̀. last time tó tún wá tó tún wọnú yàrá wa bá mi ṣe ló ló ti rẹ̀ wọ́n nípa ọmọjà mo ti lọ ẹ̀jẹ̀ òun òun ò lè ṣe nǹkan kan. ṣe láì ah. ẹ kí ló kú wá wọlé wá fún dúró nǹkan tó ń tara sọ ní sìn pé ó ti abandon ìwọ bí aṣọ òun wọ. bó ṣe rí gan-an nìyẹn. ó wọ yàrá àjàmọ́ o kò dẹ̀ sọ́pọ̀ rẹ̀ hùn ẹ̀ ń tẹ́ pé ohun ẹ̀ ni mo máa ń gbọ́ all the time. èwo náà méjèèjì. dàpọ̀ fúnra ah, ẹ̀. ibi táyé parí sí ló ti ń jẹ́ yẹn. <laughs> ló wá káwọ́ gbéra bí àtọ́lé ah ó má dé ga o ọjọ́ mélòó ló fẹ́ fi subject ara ẹ sí sọ́fà yìí báyìí ìwé o ó mọ ọ́fíìsì wọn yá wèrè gan ẹ mọjọ́ tí ìwé yìí máa jáde ẹ tiẹ̀ tí mọ̀ bóyá àwẹ̀ ti débi tó tọ̀ ẹ̀ tún yẹ kó padà lọ dé ẹ mọ̀ bóyá ọmọjà mo tiẹ̀ ti fáìlì fún yín gan báyìí sí so ẹ lè ṣe ẹ lè ṣakọ sí o torí tó bá dà yín ta kó má yẹ pé. Tanko Abe ni plane yìí ti máa lọ dúró lẹ́kọ̀ọ́ kò ní dúró ní airport ah, kí ló wà máa ṣe báyìí o ojú dẹ̀ ló ń rojú ṣàánú o tí kò tẹ̀ bẹ́ẹ̀ wo ṣe díẹ̀ tó bá wọnú lé sọ́dọ̀ ẹ̀ àwa ló rẹ̀ ń ok alátiṣe ló máa máa ti ṣe o ṣáà mọ̀ pé mo ní fún ẹ lófo àti ayọ̀ mi ní pẹ́ lófo kálí mi tó bá lọ bí iṣẹ́ ń jọkàn ìwọ náà dẹ̀ ṣọ́ sáà ó ṣàyẹ̀ gbé fún kọlẹ̀ ẹ dẹ̀ ṣe sọ̀rọ̀ tẹ́ bá jọ wà nílé. àǹtí gbogbo yẹn ń ṣẹlẹ̀. but ti bí yẹn gangan ní ah, èdè. ìyẹn gangan ní kò. ní sùúrù ara burúkú balẹ̀ jẹ́ àsọ fún ẹ jẹ́ ajá ẹ̀sìn ara ti ní gẹ́ ẹ̀yẹn nílé yẹn ń sìn so tẹ́yìn kò bá ṣọ́ra ṣé ó lè lọ suspect yín àti wé o àti gbogbo àdánù ara tọkọ ẹ ti dà síbẹ̀ o go for nothing nìyẹn ṣó ti yí ẹ so nǹkan ti máa advice ẹ ní pé ìwọ ló ká ọkọ ẹ mọ́ ibi iṣẹ́ ìwé closing time ìyẹn dàpọ̀ tó bá jẹ́ mi ní o níjọ́ tó bá ti rìn sí mi lára ti dẹ̀ mọ̀ pé mo fẹ́ gbẹ̀tọ́ mi lẹ́rọ̀ ló lè má dẹ̀ gbà á wà á dẹ̀ lọ parí ẹ̀ níbi iṣẹ́ ní closing time wà ẹ̀ èló ni bread and breakfast ẹ̀dẹ̀ lọ ẹ̀dẹ̀ wọlé ẹ̀ sáré ṣe tẹ́ fẹ́ ṣe pápápá ìgbà mélòó náà la di gan fi ṣe tiẹ̀ ẹ̀dẹ̀ chop and clean mouse ẹ̀ bá dẹ̀ délé ẹ̀dẹ̀ tún di brother and sister ó jù bẹ́ẹ̀ lọ ni ah àǹtí mi ìró sharp mi ọ̀nà ọkọ mi ò tiẹ̀ lọ síbẹ̀ ọlọ́wọ̀n ní pàlàkà yìí. àmì ọkọ mi ah bọ̀ṣà àánú ẹ̀ ṣe mi o ah, chocolate ẹ̀ tó máa ń kó sápò rìn káàkiri yẹn ò jáde ẹ̀kùn yẹn nínú rí so ibo ló wá ń lọ sìn. olú ẹ̀kọ́ ǹjẹ́ mo padà sílé mi àbí kò síbi tí mo tún fẹ́ lọ ilé náà ló tún lọ ìyẹn ló wá jẹ́ kí kíní èèyàn kó lè àròsí ìyẹn ló wá jẹ́ ká jókòó máa rojọ́ bí ilé lèmi náà lọ jẹ́ àlọ́ fún mi chocolate yẹn mi wà. Mm. wà jáde wà jáde wà jáde má jẹ mi máa mo jẹ́rìí ẹ̀ gbé rìn òun gbéwé ní ìrìn o mọ bó ṣe máa tán kọ́ ẹ̀wọ̀ yàrá. Ah, ah, tèmi bá náà mo ṣe ń jẹ́. o ti ń bá bọ̀ láti lé mi ò fẹ́ wàhálà ẹ̀ mo ti sọ fún ẹ. dàpọ̀ lẹ́nu ti wọ̀ dàpọ̀ kò ló ń lọ kò ló ń kò lọ. ibo lo ṣé irú gbogbo nǹkan tó bá gbà ni màá fi stop ẹ lẹ́nu yìí lọ́pọ̀ ò lọ síbi kankan sẹ́yìn gbọ́rọ̀ tí mo fẹ́ sọ wá ọmọkùnrin yìí ṣé mi àti èso jọ sọ́ba yìí ni ṣó fẹ́ bà tèmi jẹ́ ni ó fẹ́ pa mí. ṣé wọn náà fẹ́ bà tèmi jẹ́ ni mo yọ ṣó fẹ́ bà tèmi jẹ́ ni what's your problem. Dàpọ̀ ṣó fẹ́ pa mí ni àwo mi náà mú kékeré ara mi ni mí náà ah, ah, kí ló dé. Ah, èmi àti àtijọ́ sọ kínní àti ìjọba kí ló dé gan-an o ti fẹ́ o fẹ́ o fẹ́ o mórí mi dàrú o mi ò láìkẹ́ lẹ́nu ti wọ àdàpọ̀ ah, ìka èèyàn ni ẹ́ ìka èèyàn ni ẹ sórí wọ́n mọkùnrin yìí à sórí tí máa máa máa máa máa ṣe kàn yọ pé kàn ní ẹ̀ka ni ẹ ṣé gbogbo ọkọ tí wọ́n ti jàmú yẹn máa ṣe nílé ṣé ọpọ́ dùn mọ́ mi ni ẹ má ṣe fìkìfìkìfìkì má pariwo ṣé mo kó bó ṣe máa rí rí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa fojú mi rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ẹ máa kí sara yíwọ̀n ẹ̀wọ̀n ẹ lọ́ọ̀fì ẹ lọ́ọ̀fì níṣojú mi àdàpọ̀ kò dáa obìnrin náà lè mí ṣé o enjoy yẹ tẹ́ pọ̀ ohun ẹnì kan ohun ẹni mo máa ń gbọ́jọ owó ló máa ń pariwo jù lálálẹ́. oh my god look fara balẹ̀ jẹ́ ká gbàwé ìtàn àti ìjọsọ jẹ́ ká gbàwé ìtàn tá a bá gbàwé ìtàn everything will be fine everything will be okay jọ nítorí ọlọ́run mò ń bẹ̀ ẹ́ ni ó máa ṣe ó máa ṣe tálẹ̀ yìí o àbí nǹkan wọn tó fi máa ń tẹ́wọ́ gbogbo ìgbà wàá fi máa tẹ́wọ́ wàá ní ẹ kíní kan ni ò jẹ́ kó jáde kó ṣáà sí ilé ni fún àjọ máa padà lọ sínú ilé yẹn àjọ lọ ṣe ìta máa ṣe. wàhálà wà ok jẹ́ n pe ọ̀rẹ́ mi. jètè ya pẹ́ńtò fẹ́ pè pẹ́ńtò fẹ́ pè eh, torí mi ò ní oh gbà. ah ẹ jọ jù mí lẹ kí ni problem ẹ hello baba mo yọ ma ní wo mo yọ ti gbàjọba o hmm, ó ti bẹ̀rẹ̀ wàhálà ẹ o ẹ eh. eh, nǹkan tájọ sọ́njọ́ yẹn náà ni O mọ nǹkan mi ò ní lè wá síbi iṣẹ́ lálẹ́ àjọ ń lọ lé ni ṣó bá sọ̀rọ̀ o dẹ̀ jù mí lẹ́. bàbá wálé o mọ nǹkan jọba mi cover up níbi iṣẹ́ kí o ti yé ẹ. àjọ ọ̀nà náà ni bàbá jọ ń ṣe ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ ah, ah, ni. Ẹ ìyẹn wà ní ó wà embarrassing ó embarrass me. You embarrass me. i don't like it ọkọ tèmi mo pàlù fún ẹ. kí ni gbogbo eléyìí. alẹ́ mi pàlù fún ẹ embarrass. ìbàdí aràn ẹlẹ́yinjú ẹgbẹ́ o àdùnmáradán wàá bá mi ṣeré erékùnjòwò ìbàdí aràn mo fẹ́ràn bàbá mi ṣeré ìbàdí aràn ẹlẹ́yinjú ẹ̀jẹ̀ o àjùmọ̀ràdán bàbá mi ṣeré ìbàdí aràn. Oyọ̀. wọ́n ń dá yín lóhùn. ẹ̀mí ni mo pẹ́ ọ. ẹ̀mí ta lè pè mí. ó máa ní sùúrù gan-an ó ti try ó lójú obìnrin tó lè gba nǹkan tó ń gbà mọ́ra yìí ṣùgbọ́n tí o bá lọ sí ọjà nǹkan tó fẹ́ rà yẹn ló máa target kì í ṣariwo ọjà tó wá wá farabalẹ̀ anything tó bá ṣe fún ẹ nínú ilé yẹn wà á fi ṣe oṣù wà á fi para torí pé target ẹ ìwé yẹn ni mo pé kò yẹ sí olójú obìnrin àbí òfẹ kan kíwèé jáde mọ́. ọkọ wálé ṣé ládùn gbogbo ìyà tí mo ti bá dàpọ̀ jẹ ni màá sọ pé ó ti sún mi sìn mo ò fẹ́ kí ìwé jáde ni. ọkọ wálé obìnrin mélòó ló lè gba ọ̀rọ̀ ẹ̀ ẹ̀jẹ̀ bá mi tọ́ka sí wọn ní ẹni sí méjì tó lè gbarú nǹkan tí mò ń bá dàpọ̀ ṣe ẹ bá mi kà wọ́n ní mínísí méjì ẹ lè rí kọ̀ọ̀kan náà tí ò bá ṣe ọlá ìfẹ́ tí mo ní sí Dàpọ̀ ni má ti bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ láti wá ṣe wá láti Nàìjíríà wá sílùú gbogbo ìrìn àjò wa òun jẹ́ ìṣèwà pẹ̀lú ẹ̀ mo ti wọ́n wo nǹkan tẹ́ bá mi sọ àmọ́ ẹ̀bẹ̀ kan ṣoṣo ni mo fẹ́ bẹ̀ yín ẹ bá ń bá Dàpọ̀ sọ̀rọ̀ ẹni kí Dàpọ̀ máa ṣe ẹ̀tọ́ ẹ̀ mọ́ ara mi ni mí kò sí problem má bà sọ yẹn ṣùgbọ́n pé bọ̀ ìjọ níjọ kan tó ń sọ pé ó ní òun ọ̀kúpáì òun ò jẹ́ kó jáde ìjọ yẹn mi mà ní mo bá ṣiṣẹ́ àbí hmm. <laughs> but eh, kò ní kò choice ó tẹ̀ gbọ́dọ̀ máa ṣe ẹ̀tọ́ dáadáa díẹ̀ dẹ̀ ló kó pa ìwé bá jáde ìwé àti ọkọ ẹ̀ ẹ̀jẹ̀ padà sílé ọkọ àtìyàwó ó bá parí ẹ́ ẹ́ ní tí tó máa ṣe fún ẹ ṣáà fi ṣoṣo fi pa àwọn jọ̀wọ́ ṣe ìyá ti mú pẹ̀lẹ́ ẹ́ ó ti bọ́ ẹ ṣe ṣe yẹ. without you baby you're my one and only sweetie you're the sweetest thing I've ever seen olómi bá pọ̀. Hi, Tracy. Hi, Moya. Dapo. Pushel. Hold on, sorry. I don't really like the idea of you speaking your language in front of me. I don't understand why you need to do that. He's your brother, you're his sister. Excuse You're me, my house my rules? What do you mean you don't like the idea of me speaking my language? It is my language. Why are you getting all worked up for? Dapo, tell her please. Oh yeah, sorry. I've got some people coming in between um, two and they'll be leaving by eight. So if you could excuse us for that time. Tracy. What, what are us? Dapo. Excuse me. Are you coming, Dapo? Dapo, are you coming? Dapo. it. just about fifteen twenty minutes orin lásán la máa fi kọ. ẹ mo ṣe try Go, lọ park ló dúró dé níbi park táwọn kékeré ti ṣeré wájú lẹ́yìn now. but dress form o ìta ẹ to go. It's má that she ṣe in the next twenty twenty five thirty minutes má dẹ̀ pè ẹ́ tí kọ́fí ẹ̀ ò bá dẹ̀ tí ò bá ń gbà yẹn wàá dẹ̀ máa bọ̀ lọ́dọ̀ tẹ̀ pé ẹ̀rù sínú kí owó tí yẹn wà. Hey, sweetie, I'm gonna make you food for you. I'm gonna make you food. Hey, go in Hello? Hello, Remy? Yemisi? Yeah, wọ́n mi wà ókè ibo ló wà. kí ló ṣẹlẹ̀. ibo ah. ló wà. ibiṣẹ́ ni mo wà o. o ṣàmọṣẹ́ mi childminder ni mò ń ṣe o ṣàmọ mo wà níbi tí mo ti ń ṣiṣẹ́ mò ń tọ́jú ọmọ yìí lọ́wọ́ mi ò tẹ̀lé fílẹ̀ ohun tí o ti yẹ ẹ̀ bá tó dé. Ah, wọ́n náà tún sílé. ọmọ kan tó máa ṣe ṣáà. hangara síbì kan hangara síbì kan bóyá tí má dé máa pè máa mọ ibi tó bá wà má bínú mi ò mọ pé ó máa pè mí. 啊！我怎么？我怎么让我？怎么就输了？ padà kí ló ṣẹlẹ̀. nílò ìyá jẹ mí ṣe almost six hours ago ni mo ti rìn kiri from train station to to the park to every meet ẹ mọ ibi tí mo ah, ìyá jẹ mí náà tuntun yìí gbogbo ara mi báyìí ló ti gan. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kí wàá ló fẹ́ kí n ṣe báyìí ṣé kí n máa gbé ẹ lọ́lé ni. mo fẹ́ máa lọ lé sí i at least pé. o kẹ̀ jẹ́ kó gbẹ lélẹ̀ mi ẹ̀dẹ̀ ṣùgbọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. pásítọ̀ ìyá máa jẹ mí o ìyá jẹ mí wọ́n fojú mi rí rédèrèdè ah ohun tí ò tọ́ sí mi òun ló fi ń lọ̀ mí mi ì lè ṣu mi ì lè tọ̀ mi ì lè gbégbá mi ì lè gbáwo. Ah, lórí ọ̀rọ̀ òwe yìí náà mo já lára tí ò mọ̀ ìyá ni pásítọ̀ gbogbo ẹ̀ sú mi àdúrà tẹ́ ń gbà òun ni kẹ́ túbọ̀ máa bá a gbà lọ wípé kíwé yìí kó tiẹ̀ bọ́ sí i kí ni àtọkọ mi ká tiẹ̀ lè wá ń bì kan kájọ máa gbégbé àlàáfíà ìgbé ayọ̀ torí mo ti ẹ̀rù bóyá mo lè kó pẹ̀lú gbogbo nǹkan báyìí mọ́ ó ti sú mi wọ́n máa sá mi sínú òtútù kán máa lé mi síta torí kí ni gẹ́gẹ́ bí a ṣe gbàdúrà lákòókò ọlọ́run á gbàdúrà yín ìwé sáàmù psalm one twenty one ó sọ pé èmi yóò gbé ojú mi sí orí òkè wọn nì níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá ìrànlọ́wọ́ mi yóò ti owó ilé ọwá ẹni tó dá ọ̀run àtàyè ọlọ́run ti gbàdúrà yín wọ́n ní bí ẹkún bá pẹ́ da lẹ́kùn ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ayọ̀ ń yí dìde. ẹ fa ayọ̀ yín mọ́ra. mo ń fà mọ́ra. ẹ fà mọ́ra. nǹkan mọ́ra. ẹ máa kó ayọ̀ yín mọ́ra. nǹkan mọ́ra. ayọ̀ mi ti dé o ayọ̀ mi ti dé. ayọ̀ mi ti dé. bẹ́ẹ̀ náà ló ṣe máa rí lórúkọ Jésù. àmín. ẹ ṣàfihàn ọkàn yín balẹ̀ láìpẹ́ láì jìnà ọlọ́run á ṣe yẹnu náà. àmín àmín. ẹ máa wá gbégbá ọpẹ́. àmín àmín. ẹ máa rábàbà fọlọ́run ní dùmarè. àmín Jésù ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. mi ò mi ò kọ́ lóun tètè ṣe o. ọlọ́run á gbàdúrà yín. ó lọ́wọ́ sọ gbára dọ̀tún sọ màá túbọ̀ máa jẹ́ kẹ́ mọ gbogbo bí gbogbo ẹ bá ṣe ń lọ ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́. ẹ jẹ́ kí n máa mọ bó ṣe ń lọ a máa máa gbàdúrà déédéé fún yín. ẹ ṣeun gan sà ń lọ́wọ́ sọ gbára dọ̀tún. yorùbá ní ọ̀rọ̀ kí n tóbi títí káfọ̀bẹ̀ bù ọ̀rọ̀ dẹ̀ nílé torí ẹ̀ mo ṣe ní kí n bẹ́ẹ̀ sọ ń bù torí ọmọ yóò sin lẹ́yìn sin. ṣe what mo taking? Dapo, dàpọ̀ Tracy ṣe kí ni. farabalẹ̀. Tracy ni oyún àdàpọ̀ àjọsọ báyìí o. mo yọ èmi náà mọ̀ pé ibi tó máa já sí ni I have to play along. He will play along òṣìwò He will play along òṣìwò ló máa play along tó lè lọ lọ́wọ́ báyìí Ah, Dapo ìkà ni ẹ́ ṣé ńgbà tí èèyàn sọ wípé a ti dọkọ àtìyàwó owó ò fẹ́ kí n máa lo rọ́bà fún mọ́ kí ni mo fẹ́ ṣe i have to play along now ó dẹ̀ mọ́ bá ṣe sọ̀rọ̀ yìí láti. ìwọ ṣe lọ gbọ́ ọkùnrin ìwọ ṣe lọ gbọ́ ọkùnrin fún. ọgbọ́n wo ni mo fẹ́ lò mo yọ ọgbọ́n wo ni mo fẹ́ dá jẹ́ n sọ fún ẹ this is a challenge o you know èṣù ló fẹ́ mú ọwọ́ sí ọ̀rọ̀ yìí o èṣù ò fẹ́ ká gbá kínní yìí o Muyọ̀ come to think of it ó lè jẹ́ pé oyún tó ní òun ló máa jẹ́ ká fi tètè rí ìwé oyún tó ní ó máa make application wa wà credible you get ó ní bọ́lá òun ṣe máa ń ṣe nǹkan ẹ̀ o. wo ti ẹ dá ó dá o ó ti dá ẹ fi gbogbo ẹ lẹ gbà lápò gbà. kí gba èmi náà ti lóyún. mo ṣe kí ni. ten weeks. àbí ten weeks Come mò ń two and a half months ló fi lóyún nínú ilé yìí ìwọ ṣó fẹ́ kó bá mi níbo la ti máa sọ pé o ti lóyún ta ló máa ní olóyún fún ṣó rọ́kùnrin pẹ̀lú ẹ̀rí ni. Dàpọ̀ èmi ò bẹ́ẹ̀ mọ̀ yẹn o ó máa ṣe oyún tiẹ̀ ni ó máa ṣe ni. Thomas irú pensons vous mo tó gbọ́ àwọn tèmi àti ẹ ti fara kanra gbẹ̀yìn èmi àti ẹ more than three and a half months ago in fact over four months lèmi àti ẹ ti súnmọ́ra gbẹ̀yìn mo wá gbóyún two and a half months wá bí ah mo yọ mo yọ mo lọ ti gbóyún wá níbo ló ti gbórí wá. dábì lóhùn níbo ló ti gbórí wá ó lè sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin. Felizes são assim. tá a ṣe lọ́jọ́ yẹn ó ti doyún o ẹ gbà So you were twenty half months pregnant? Oh. Ẹ wò, wàhálà dẹ̀ ti wà o. Torí ọkọ mi ti mọ̀ pé òun kọ́ lòun lóyún sìn. Àbí ńgbà tí ò sún mọ́ mi, But tí mò ń wá ń sìn bí máa ṣe book appointment tó máa fit me in tí máa bọ̀ tẹ̀ máa dẹ̀ wá padà lọ sọ fún pé mi ò lóyún mọ́ òun ni mò ń wá ń sìn sìn yìí ò tó fara ya gidi gan ni. bom? É, tá super. wọ́n lé ẹ nílé. ẹ ṣe ọkọ ṣórí gbogbo bó ṣe wálé tó ń kẹmi tó ń gẹmi ọmọ àṣírí ẹ fún ọmọ akẹwọn náà gẹ ṣùgbọ́n kò kí ní kan kò ṣe fún mi nǹkan yẹn tó bá ṣe fún mi inú mi á wá dùn títí lọ́jọ́ alẹ́ ó ní pé mo fẹ́ kó o mú ìyàwó wálé kémi náà lè gbé rí ọmọ ọmọ mi kí n lè gbé pọ̀n jọ ọkọ mi nǹkan tí mo fẹ́ kó o ṣe fún mi nìyẹn jọ ọkọ mi. má wọ̀rẹ́ mọ́ mi mo promise yín lágbára ọlọ́run tí bá ń padà bọ̀ lé next láti London i make sure pé mo mú ìyàwó wálé fún yín. ṣé fọkàn bí báńkì má lọ máa yíyàn. ṣé ló ṣe wà ó yẹ kó ti settle down kó múyàwó wálé láti London kó wá múyàwó ń bí à ń jẹun restaurant lẹ́ni jẹun káàkiri you are bigger than that you are a lawyer overseas you have everything ìwé ìgbélu owó what is your problem àbò olè tó sóbìrì tó bá òkú olè tó sóbìrì máa bá ẹ fún ọmọ nàìjíríà wo ọmọ wa lù yìí bó bá ṣe fẹ́ sí you understand so what is your problem so nǹkan tí mo ní kí n bá ẹ sọ nìyẹn. well um, o ṣe ọ̀rẹ́ you see um, èmi náà ti look forward to that already mo ti plan pé my settle down ṣé ti ẹ. the promise I promise of my settle down promise ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ London àti fẹ́yàwó yín máa ń nira. the promise that. okay. ṣé o máa fi oyún inú ẹ sílẹ̀ ni. sórí ìrìn àjò ẹ̀dá láyé ọlọ́wọ́n pàmíkọ́ lóye nǹkan tó náà bá lè sọ kó máa ṣẹlẹ̀ báyìí kò ní ṣaláyè wá ṣẹlẹ̀ ó sọ pé ìwà ti dàpọ̀ tí ṣe marriage. àti ṣe marriage introduction nìkan la ṣe ṣe. introduction de Qu'est-ce Que tu vas à London, Abby? Ouais. Voilà. You are welcome to my home. Tu vois? Je suis fou. ti lọ oṣù mẹ́ta bẹ́ẹ̀ ni mà ẹ máa ṣe registry bí náà ká tó wálé then briefly àwa ṣe major wedding lé ẹ ká tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà kò sí wàhálà mà ọba yín yọ̀ mà. Patmos, was this I'm hearing about you impregnating another woman? <laughs> Are you crazy? Are you out of your senses? about? What do you take me for? You think you can go and get other women pregnant and I won't find out? Are you, what do you take me for? Shut the trap, Sandra! Shut the trap! Yeah, it is true. And it is the will of God, you know. Remember I told you that your days are numbered. Remember the issue of, or the incident of George, the insurance guy. Sandra, are you sure we can do this again today? Babes, he's working late, you know that just got these feelings. Maybe it might just come in. You know, I've missed you. I miss you too, baby. Yeah. That's good. Mm. That's my baby. You just need to relax. Okay, I will be doing that. Just that. I miss you, baby. <laughs> good. Ah, that's my baby. missed you too. Ah, miss you. Don't worry. You just need to relax. Just okay. as usual. That's a promise. Yes. Good. <laughs> that's my girl. Yeah. Good. Thank you. What's going on here? Uh, Hey! Uh, he's just here to, you know, to, to sort out the insurance yeah. uh, policy for the um, for the situation. Insurance? Yeah. Let me have that. Let me have it. Insurance, British gas? Uh, British gas. He left it in the car. In he left car. it in the car. Mouse. to be my wife. After that incident, I was still trying to manage you and see if you can still conceal. But you never did, till now. I feel that you're not even God-fearing at all. I feel that you're not sincere. I tried to see how I can cope. But due to the prayer to my God, he answered me. And God told me that you can never be my wife. And that is why today you're not going to end up to be my wife. And that is just truth for any other man. And he changed from your bad ways to your good ways so they can get a real man. Please, excuse me and take your shameful face out of my office. ṣé ọ̀rọ̀ olúwa kò ní lọ láláì má ṣe èmi náà wá di ẹni tí ó ní happy home. It's gonna be a short either boy, isn't it? Yeah. Just like you. pregnancy makes you tired, doesn't it? Yes. But, um, mo ní ìfọ̀kànbalẹ̀ mo fẹ́ ọkọ tèmi ọkọ tó yẹ pé ó níṣẹ́ gidi iṣẹ́ tó ṣe fi yangàn láwùjọ ó tún ní ìwé ìgbélú ló wọ́n máa ṣe wọn onísùúrù ló ń jogún gbogbo olúwa mo dúpẹ́ o ọ̀nà ah, pẹ́ mi pọ̀ olúwa. ṣé bí ilé ayé ṣe wá rí ni mo ti gbàwé náà tán báyìí ṣùgbọ́n mo pàdánù ẹni tí ọkàn mi yàn láti fẹ́ ẹni tí mo ní ìfẹ́ sí gidigidi mo yọ̀ wá di ìyàwó ẹ̀ mi nítorí ìwé ìgbèlú ṣùgbọ́n ṣá gbogbo ẹ̀ yé Ọlọ́run nígbà tí màá débẹ̀ tí mo máa yanjú ọ̀rọ̀ báyìí ní kí n má tiẹ̀ mẹ́nu lọ́bẹ̀ rárá rárá. kí ló dé o dárúkọ mi fún. ẹ bìlẹ̀ pé ó ti lóyún ẹlẹ́ẹ̀kejì. Ah. ìgbà tí màá débẹ̀ fọ́tò ìyàwó báyìí lọ gbé sókè ìgbà arúgbó ò bá sọ kankan ni. àní ìgbà tí mo mẹ́nu lọ ó ní kí n má tiẹ̀ mẹ́nu débẹ̀ fọ́tò ìyàwó oyún kí ìwà tiẹ̀ sì dárúkọ mi ká tiẹ̀ gbọ́ nǹkan tó máa sọ. mo ṣe ń wo yẹn ṣe àbí mi dẹ mi ṣáà lè lọ síbẹ̀ kí n lọ bà ilé wọn jẹ́. mo yọ ṣọlá tó bá jẹ́ pé mo ṣe nífẹ̀ẹ́ ọkùnrin tó in fact British passport ni mo ti British passport orúkọ mi mo ní kí n wá bóyá bá lè rí bá sọ̀rọ̀ ká tiẹ̀ ká come back together ká máa live as husband and wife eh? in fact ibi tí mo nífẹ̀ẹ́ mo yọ̀ dé mi ò mind kí n gba ọmọ tó ti bí àtòyún ẹ̀ kí n fi i'm telling you I'm telling you. Ha! I'm kan kúrò ń bẹ. Ẹmọ kan kúrò ń bẹ. Ọlọ́mọ máa jẹ́ kéèyàn lè kó méjì kó padà. Ẹ pàdánù ṣebí ìwé ilẹ̀ ti gbà yìí. Kí ni màá lọ ń tèmi? ṣú òkè fún yín ṣá. lọ́wọ́ òkè ẹ̀jẹ̀ Shola Oshegun, thank you. God bless you. Ṣẹ́gun, thank you very much. Yeah. Okay. so ìsọ̀kalẹ̀ because 12 o'clock It's late late jù you move, tẹwà yìí. Ẹ jẹ́ kí n ṣe cup of tea for me. Bá dẹ̀ dàárọ̀ la. Tó bá tí mo fi ránṣẹ́ sí i. dàpọ̀ quiet ó máa bàjẹ́ wọn mi lóra ẹ̀gbẹ́ yẹn dábìlú sórí ilé ilé ìtòmù Ismail. ó ṣe lẹ́yìn náà wọ́n ti náà máa gbẹ̀yàn kúrò nílé yìí ẹ̀ lè gbé mi jáde kúrò nílé mi. ebi mo báwo tí mo fi ránṣẹ́ sí i. wọ́n bá jẹ́ nítorí wípé mo insist pé kò wá sílé kí n fi lé ẹ̀rọ ẹ̀ lójú. is the love of Africa nítorí wípé mo fẹ́ kó padà wá sílé ni but now that you are moving ìyá ìdá. torí pé ẹ̀tọ́ mi dàgbà yẹn ní kẹgbà lé lọ́wọ́ mi ni yẹn ní kẹgbà lé lọ́wọ́ mi ni. now property àwọn dọ́kúmẹ̀ntì property rẹ̀ oya ìṣòro yẹn ìṣòro yẹn kọ́ mi kọ́ mi kọ́ kẹ́rọ́ lórí rẹ̀. ẹ ṣe àlẹ́ ìṣó.